ẹ hallelujah orúkọ mi ni ajínrere Peter Akérèlé ẹ jẹ́ kí a gbàdúrà bàbá lórúkọ Jésù àjíǹde àti ìyè àjúbà rẹ Olúwa gba ọpẹ́ wa a lọ sínú ọ̀rọ̀ rẹ Olúwa bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ kó yé wa ọ̀rọ̀ rẹ kó yé wa nípasẹ̀ ká alábùkún fún ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àkòrí ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ ní àkókò yìí òun náà ni ẹ gbé òkúta náà kúrò ẹ jẹ́ kí a pàdé nínú ìrere tí a tẹ́wọ́ Jòhánù kọ sílẹ̀ orí ìkọkànlá ẹsẹ̀ ìkọkàndínní ogójì Jésù wípé ẹ gbé òkúta náà kúrò Màtá arábìnrin ẹni tí ó kú ni wí fún un pé Olúwa ó ti ń rùn nísinsìnyí nítorí pé ó di ijọ́ mẹ́rin tí ó ti kú níbí yìí Jésù Olúwa wà níbi ibojì Lásárù Lásárù jẹ́ ọ̀kan nínú àwọn àyànfẹ́ Jésù Kristi ẹni tó fẹ́ràn ìhìnrere Jésù dáradára Lásárù náà ni arákùnrin Màtá àti Màríà ẹ sì pé ó nìkan ní ọkùnrin láàrin ìdílé yìí ó ti kú ó sì ti di ọjọ́ mẹ́rin tí ó ti kú àti sìnkú rẹ̀ ní inú àṣà àwọn Júù àwọn kì í gbẹ́ ilẹ̀ fún ibojì inú òkúta làwọn máa ń ṣe ibojì tiwọn sí inú rẹ̀ náà máa ń gbé òkú wọn sí ìgbà tán dẹ̀ ti gbẹ́ inú òkúta tán gbé òkú Lásárù síbẹ̀ wọ́n láti fi òkúta kan dí pa kó mọ̀ máa rùn jáde bí jésù ti débẹ̀ ó ní pé ẹ gbé òkúta náà kúrò kí ni ìdí kí lásàrù bá a lè jáde wá nígbà tó ń bá pàṣẹ fún láti jí dìde padà òkúta yẹn jẹ́ ìdènà tàbí ìdíwọ́ lójú ọ̀nà lásàrù láti jáde wá nígbà tí jésù lọ bá pàṣẹ pé lásàrù dìde jí jáde wá òkúta yẹn á jẹ́ ìdènà fún Lásárù láti jáde wá ẹ gbé òkúta náà kúrò bí wọ́n sì sì yí òkúta náà kúrò Jésù wípé èmi kò ti fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ò rí ògo Ọlọ́run nínú ìrìn àjò sí ìránṣẹ́ Jésù Olúwa wa Màtá àti Màríà àtàwọn ọmọ ẹ̀yìn wọn ti rí ibi tí Jésù ti yóò kú ọjọ́ mẹ́rin dìde rí wọ́n gbàgbọ́ nínú Jésù ẹni tó lè wo nisàn tó lè gbanilà bọ̀ wọ́n ní ìgbàgbọ́ nínú Mèsáyà tó lè jí òkú ọjọ́ mẹ́rin òkú ọjọ́ mẹ́rin ó ti kẹ̀ ó ti rùn jésù wá béèrè fún ìgbàgbọ́ wọn èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò rí ògo ọlọ́run náà ó wá wà lọ́wọ́ wọn láti gbà á gbọ́ tàbí kí wọ́n ṣiyèméjì ìgbàgbọ́ wọn á ṣiṣẹ́ pẹ̀lú àdúrà jésù láti jí arákùnrin wọn dìde iyèméjì wọn á bà àdúrà jésù olúwa jẹ́ á mú kí arákùnrin wọn kó kẹ̀ kó rà sínú ibojì láìsí ọkùnrin wọn ò ní lè jogún ilẹ̀ láìsí ọkùnrin wọn ò ní lè gba ẹ̀tọ́ wọn lásàrù ni ohun tí wọ́n ní gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ohun tí wọ́n nílò láti gba ohun tí wọ́n fẹ́ jésù wá pàṣẹ fún lásà pé lásàrù jáde wá bíbélì pé ẹni tí ó ti kú nì tó ti rùn ún ó gbọ́ ọ̀rọ̀ jésù olúwa láti inú ipò òkú ó dìde ẹ̀mí ìyè wọnú ẹ̀. E jésù pé ẹ tú u sílẹ̀ ẹ jẹ́ kí ó máa lọ hallelujah mi ò mọ ohun tó dòkú nínú ayé ẹ mi ì mọ ohun tó ti kú mọ́ ẹ lọ́wọ́ bóyá iṣẹ́ ló kú mọ́ ẹ lọ́wọ́ bóyá ètò ìṣúná ló kú mọ́ ẹ lọ́wọ́ bóyá ìgbéyàwó ẹ ló kú mọ́ ẹ lọ́wọ́ bóyá nípa ẹ̀ṣẹ̀ rẹ nípa ìkíyèsára rẹ fìyẹ sílẹ̀ tí ìwọ bá lè gbàgbọ́ tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún jésù olúwa wa ohun tó ti kú yẹn tó ti lọ mọ́ ẹ lọ́wọ́ yẹn tó ti sọnù yẹn Apadàwa padà wá ṣùgbọ́n o gbọ́dọ̀ mú ìdènà kúrò òkúta ní ìdènà lójú ọ̀nà àjíǹde ti lásàrù kí ni ìdènà sí ìyanu tiẹ̀ báyìí òun náà ni òkúta tí o gbọ́dọ̀ mú kúrò lójú ọ̀nà rẹ òkúta tiẹ̀ lè jẹ́ ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ panṣágà ó lè jẹ́ àgbèrè ó lè jẹ́ ìrìndì òru ó lè jẹ́ ìnákùná ó lè jẹ́ ìbínú ó lè jẹ́ ìjà ó lè jẹ́ asọ̀ ó lè jẹ́ yíyan odi àwọn nǹkan wọ̀nyí ni yóò jẹ́ ìdènà sí ìdáhùn àdúrà rẹ mo fẹ́ gbàdúrà fún yín wákàtí ọ̀wọ̀ yìí tó o bá ti gbàgbọ́ wàá rí ògo ọlọ́run ṣùgbọ́n o ní láti mú ẹ̀ṣẹ̀ kúrò ẹ gbé òkúta náà kúrò o ní láti mú ìdènà kúrò o ní láti mú ìdíwọ́ kúrò nígbà náà ni àdúrà tí mo fẹ́ gbà fún ọ nílò àkókò yìí yóò tó sẹ́nu ayé rẹ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá lórúkọ jésù ayérayé ọlọ́run ìyanu mo gbàdúrà fún iye ọkàn tó gbàgbọ́ àwọn tó ń wò mí yìí gbogbo tó jẹ́ ìdíwọ́ àti ìdènà lójú ọ̀nà wọn èyí tó mú kí sátánì máa dá wọn lóró kó máa fìyà jẹ wọn lórúkọ jésù olúwa fàánú dáríjì wọn gbogbo tó dòkú nínú ayé rẹ bóyá ilé ọmọ ló dòkú bóyá ẹ̀yà ara rẹ ló dòkú bóyá ọkàn rẹ bóyá ẹ̀dọ̀ rẹ bóyá fùkù rẹ ló di òkú lórúkọ jésù yá gba agbára ìyè ṣé iṣẹ́ rẹ ló dòkú ni tàbí ètò ìgbéyàwó rẹ ló dòkú mo pàṣẹ lórúkọ jésù ó yá gbàgbára ààyè ohun tí ọ̀tá ti gbà lọ lọ́wọ́ rẹ lórúkọ jésù ó yá gbà padà gba iṣẹ́ rẹ padà gba àlàáfíà rẹ padà ètò ìgbéyàwó rẹ gbà padà ètò ìsúná rẹ gbà padà nínú ayé rẹ ìyanu ṣẹlẹ̀ wàá rọ́nà lọ wàá ṣe rere bẹ́ẹ̀ ló máa rí àṣẹ́gun o lórúkọ jésù kristi olúwa wa àmín. Thank you.